sọ̀rọ̀sọ̀rọ̀ náà. excuse me. Hmm, no <laughs> a rí i pé ó ti ó pọ̀ ó wọ́pọ̀ àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn stories tá a máa ń rí nígbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá ẹ̀bí kí ó yẹ pé wọ́n ṣe wọ́n lọ ṣe iṣẹ́ aṣẹ́wó hmm. wọ́n padà change àbí bóyá ẹ mọ̀ ó ti wọ́n ṣàpadà change. ẹ ní sùúrù ó ti wọ́pọ̀ jù ní industry wa kí ni nǹkan tẹ́yìn lè rí sọ sí ìmúra. okay the sincere truth is trend ni. Hmm. nǹkan tó ń trend ni and ah, nǹkan tí eh, àwọn aráalé fẹ́ ni ẹ understand pẹ̀lú ẹ̀ náà àwọn èèyàn kan yìí stubborn náà tó jẹ́ pé um, ní títí wọn wọn ń ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú à ń ṣaralẹ̀ hmm. àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ but tí bá ń ṣe orí ọ̀fẹ́ ọlọ́run àbí àánú téèyàn bá rí gbà hmm. ah, tí o bá gbé sinimá tó ti wọ̀wọ̀ kú ọ̀ àti tó ti ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ Hmm. most time èyí tó ti wọ̀wọ̀ kàn yẹn àwọn èèyàn àwọn tó wà nílé wọ́n máa ń láìkè hmm. wọ́n máa ń rà so kò dẹ́sẹ̀ tó fẹ́ ṣòwò tó fẹ́ ṣọ́ọ̀tì hmm. ah, nígbà tó bá wò kó o ṣe sinimá tó kọ́ ẹ̀kọ́ àwọn èèyàn kan sọ fún mi pé nàìjíríà ti ní ìṣòro ọ̀nà máa ẹ̀ka ní ìṣòro àwọn hmm. ronú ju pé káwọn máa ẹ̀kọ́ káwọn ìyá àti bàbá hmm. àwọn káwọn lẹ́kọ̀ọ́ àwọn fẹ́ wo hmm. sinimá láti rẹ́rìn láti wo àwọn nǹkan ó ti yẹ yìí so nǹkan tó ń trend ni kò ń ṣẹ̀bi èèyàn kankan ẹ máa bá wa kálọ. ṣé wọ́n sọ pé bàbá fara là ń fó ara ìyàkúrà báyìí àbíbó wa ni. ẹ̀yin <laughs> fara yín lẹ fẹ́ nǹkan tẹ́ fẹ́ là ń mo hmm. nínú àwọn tó ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ yìí náà hmm. mo rí lambẹ̀bẹ̀ kan báyìí tí ìkànnù yín òun pé àà pápá òun tíátà làwọn eléyìí báyìí tó ṣe làbàbà báyìí máa rọrọ máa rọrọ sílẹ̀ làbàbà wẹ máa ṣàlàyé o ti gbàgbé orúkọ àǹtí yẹn. àǹtí wo ni. aṣọ náà báyìí ń ṣe ló ń ṣáná ṣáná ṣáná ìtókù báyìí gbogbo ìtọ́ báyìí là ń rí. ó yá ó yá òun rèé o wọ́n fẹ́ sọ pé òun rèé àǹtí yẹn rèé à ń sọ fún yín pé èmi ò tiẹ̀ fẹ́ mọ̀ ṣáná ṣáná ṣáná ṣáná wọ́n ṣe rí mi báyìí wọ́n ṣe rí mi lé mo wish pé mo lè wọ aṣọ tí Bímbọ́ wọ̀ yìí o èmi náà bá ní òkè o yìí tẹ́yìn náà wọ yìí náà inú ẹ̀ fún mi ọ́ ní ah, rárá o títí gangan ni mo fẹ́ torí pé wọ́n kò jẹ́ lọ́ọ́ ṣe sọ̀rọ̀ ń pa ẹ̀ ó yẹ tẹ̀síwájú. Hmm. Ọlọ́run mọ̀ pé mi sọ ń pa tí a sọ̀rọ̀ nípa pé wọ́n ń ṣí ara lẹ̀ ni hmm. èmi àti kò sí ètò òfin kankan lẹ́nu wa gbogbo ara la bò bí àwọn hmm. pásítọ̀ ìgbélé ń bọ̀ lórí ètò Miliki Express kò sí wàhálà. Oyita tọ́bàtẹ̀ wá sọ pé kẹ́ ẹ ya tàtù àbí kẹ́ wá mú gbogbo etí kẹ́ lu bí ọ̀nà fifteen èwo lẹ máa múnú ẹ̀. ká má parọ́ torí pé nǹkan máa ń dùn mí ni o mi ì lè mi ì lámúra púpọ̀ púpọ̀ <laughs> ìyẹn ó máa ń dùn yàn tó hmm. bá tún yà á tún gbọ́ pé ìjọba ọ̀run ò tún fẹ́ tó bá tún fẹ́ nù náà hmm. wàhálà ni hmm. ẹ kí n wà báyìí. àmọ́ ẹ lè ẹ lè pears. ìyẹn náà máa ń dùn yàn ah. ti pears ilé ìdí tí náà wọn tó bá ti ní í ṣe pẹ̀lú eh, oge tí ò ní fúnyàn ní ìfọkànbalẹ̀ tí ò ní wàá ṣoge tán bí oṣù mẹ́fà òyìn náà kí láwọn bá káàkiri. àmọ́ bá jẹ́ pọ̀ tẹ̀ wá wò pé kí ọ máa fún yín ní owó iyebíye bí i thirty billion dollars wípé kí ẹ wà ní ìwòwò bọ́lọ́run ṣe dá yín kẹ́kọ̀ọ́ fi ṣe sinimá thirty billion dollars. rárá ká má rìn ní pọ́ọ̀lù. owó ńlá owó bọ̀ thirty billion dollars. owó àpòlérà yìí ara mi náà. Hmm. thirty billion ò ní ra dignity mi kò dẹ̀ ní ra ọjọ́ ọ̀la mi hmm. i can always work for it. òkè hmm. tó bá bá fẹ́ fún yín lówó yẹn pé kẹ́ ẹ bóra ń kọ́. bóra bóra náà kẹ́ ẹ wá funfun kẹ́ ẹ pupa kẹ́ ẹ tàn yó o. ìgbà tí mi ti kọ́kọ́ funfun bẹ̀rẹ̀ ká ní mo funfun bẹ̀rẹ̀ mo wá ń dọ́gbọ́n sí ìbá dáa o kí n tó rí bá pẹ̀lú funfun tó máa wù mí á pẹ́. ẹ̀yin lẹ rò bẹ́ẹ̀ ní funfun olówó ẹ̀yìn. Ah irú bí mo ṣe wà gangan ló ń wù. Hmm, irú bẹ́ẹ̀ ṣe wà gangan ló ń wù yín. ní ṣókí kí ni àwọn ìdojúkọ tẹ̀tí rí ìdíṣẹ́ àti pé kí nìkan tẹ́yìn rò pé ó lè mú ìtẹ̀síwájú bá sinimá eré orí ìtàgé. ìdojúkọ oríṣiríṣi láti rí bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a borí àwọn kan. Hmm. Hmm. ìmọ̀ràn mi fún àwọn tó ti ń bá wa ṣe àtàwa náà ta tó ń ṣe ń sin náà kò ju pé ká máa gbàdúrà àdúrà hmm. nìkan ló lè ṣe nǹkan wà nílẹ̀ yìí tọ́jú hmm. piracy ń ṣe kàn ṣe kéré hmm. so ká máa gbàdúrà ká dẹ̀ keep pushing ká máa strive ó máa àdébẹ̀ Hmm. gbogbo nǹkan tá a dẹ̀ fẹ́ kó tó ń bọ̀ wá ṣẹ́kù láṣẹ ìdùnnú. láṣẹ ìdùnnú. ẹ ti dánrí rí inú eré ẹ dánrí yín kólákólá bí àmàlà ah. kó mọ gbóná fẹlẹfẹlẹ. ọ̀rọ̀ nípa dánrí yẹn ó ní nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ very soon. Oh! ẹ jọ kí ni nǹkan tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló kí ló kí ni nǹkan tó hot lọ́wọ́lọ́wọ́ um, báyìí. sinimá mi kan ẹ̀ṣẹ̀ jáde ìrànràn ìkan dẹ̀ máa jáde àyìnkẹ́ máa rí mi ibi tí mo ti ń sọ àyìnkẹ́ fún gbogbo èèyàn tèmi nínú ilé mo sọ̀jìṣà nínú yé so èmi àti ọdúnládé apá itú hmm. ẹwẹ́ máa kí n bẹ fún yín àyìnkẹ́ ní màá tó jáde. kí ni tẹ wá lọ lórúkọ mi fún móvì ṣe wá tọrọ àyè lọ́wọ́ mi kẹ́ tó máa lọ àyìnkẹ́ jẹ́ kí n jẹ́ kí n ṣe àmẹ́bọ̀ mi fẹ́ ṣe fún àmẹ́bọ̀ ni orúkọ mi lọ́lọ́ fún bọ́ ṣe rí ẹ ní ìgbà tó dé ọkọ̀ wò pé akọ̀ ń gbọ́ àyìnkẹ́ àyìnkẹ́ ọkọ̀ ṣe báyìí ọkọ̀ mú fóònù wọn ni ó dàbí pé mo máa ní láti change orúkọ movie sáyìnkẹ́ mi ní ooo wá. ẹ̀jọ̀ ṣe wá bẹ́ẹ̀ kọ́ra ìlú ọ̀dọ̀ kẹ́ tó lórúkọ mi. Eh, torí pa mọ̀ pé àwọn àyìnkẹ́ náà máa ń lálùbáríkà. Hmm. jẹ́mi ni ìtàfẹ́ tó fẹ́ jáde náà yóò lálùbáríkà. thank you ṣé mo ṣẹ̀yìn síwájú ká tó bẹ̀rẹ̀ ètò. àwọn <laughs> sọ dáadáa ni kò máa ń lálùbáríkà. mo ní ṣé mo ṣẹ̀yìn síwájú. bí àlùbáríkà yẹn náà lè bá yín pé. mo fẹ́ sọ pé mo sọ́ọ̀rì ni ṣé mo ṣẹ̀yìn síwájú ká tó bẹ̀rẹ̀ ètò. ọ̀rọ̀ mi ìṣẹ̀yìn àbí. ọmọ lálùbáríkà ọmọ ológo lè ah, oh, ok kò sí wàhálà mi ní sáyìn yá òtí ń bí ok Bímbọ́ kílẹ̀tẹ̀ ń bá múfì jẹ́ oyin ta àyíkẹ́ tí ọ̀rá da mi lórúkọ bíbò da ò bọ́. kódà máa ń ṣe mí fún yẹn má bínú. ẹ máa ṣe mí ah, eh, ẹ kakọ kakọ ọ bíbọ ọmọ sexy. àbí bíbọ sexy. ok na. àbí bíbọ lẹpa. bíbọ èmi mo lè sọra. èmi mo lè ní ó yẹ mí ó yẹ mí ó yẹ mí. ìtòsí wa lẹ́wọ̀n fọ́nrán tó wà wò pé àwítà ah, a nífẹ̀ẹ́ sí mo fẹ́ tẹ̀lé lórí Facebook lórí IG bá wa fún wọn ní ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ yìí. IG at i am oyita ní gbogbo ẹ̀ náà at i am oyita ní ti facebook oyita money. Hmm, owó ń bẹ nílẹ̀ hmm. owó ń bẹ bí ṣe tó ẹ má wà o. ọwọ́ náà tó ń ṣáná tó ń ṣáná tó ń ṣáná ọwọ́ yẹn tó ń. mufi ó ti gbówó ńlá wa. ẹ tiẹ̀ ti mọ̀ kó wà níbẹ̀. bẹ́ẹ̀ má wà o owó náà sọ yìí fake money tá a máa ń lò nínú. <laughs> oyin ta kí ló dé ẹ máa sọ̀rọ̀ ẹ tún máa kò jẹ̀mí ríru wá pọ̀ tí ìrì